ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà níbikíbi tí ẹ bá wà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èdè àìyedè tí ó wáyé láàrin gbajúgbajà òṣèré méjì Tóyìn Abraham àti ah, alhaja aisha elizabeth tí gbogbo ayé mọ̀ sí anjorin Lizzy anjorin ah, ọlọ́run uh, ti yanjú ọ̀rọ̀ náà ọlọ́run ti bá wa parí ẹ̀ uh, kí ọlọ́run má jẹ́ kí a tún rí irú ẹ̀ mọ́. Uh, mo gbìyànjú láti bá àwọn méjèèjì sọ̀rọ̀ uh, mo pe àwọn méjèèjì uh, ní àná lẹ́yìn ìgbà tí a rí wípé ọ̀rọ̀ náà ti parí ìkan nínú wọn gbé fóònù ó bá mi sọ̀rọ̀ ìkan kò ráyè uh, bóyá ó bísí but ó sẹ́ndì mi ní text so. Uh, mo bẹ àwọn méjèèjì pé kí wọ́n fọwọ́wọ́nú kí ọlọ́run kó bá wa lé èṣù jìnnà ọlọ́run ní jẹ́ kí a rí èdèàìyedè bẹ́ẹ̀ mọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹni tó bá ṣe ní lóore àádúpẹ́ fún mo tún fi àsìkò yìí náà dúpẹ́ fún Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ọ́ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà lórí ọ̀rọ̀ yìí àti CSP ọ̀gá ọlọ́pàá kan tí wọ́n ń pè ní Dọlápọ̀ Badmus uh, abiyamọ dáadáa ni ó dídì gbéra láti Àbújá lọ sí Èkó nítorí ọ̀rọ̀ yìí tí wọ́n yanjú gbogbo ọ̀rọ̀ náà Ọlọ́run kó bá wà pẹ̀lú òun náà kó bá dúró tì í gbogbo àwa tí a dá sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ẹ̀yin elders tí ẹ jẹ́ ọ̀gá òṣèré nàìjíríà tí mo bá sọ̀rọ̀ tí ẹ pe àwọn méjèèjì tí ẹ bá wọn sọ̀rọ̀ olúwa á wà pẹ̀lú yín o ọlọ́run á yín àti àwọn tí wọ́n jáde náà tí wọ́n sọ̀rọ̀ lórí Eh, móhùnmáwòrán ìyẹn eh, Mr. Latin tí wọ́n jẹ́ president NANTAB àti Chief eh, Yinka Quadri wọ́n gbìyànjú púpọ̀ ọlọ́run ọba kó bá wa bá èṣù wí ah, Tóyìn Abraham ọlọ́run àwa pẹ̀lú ẹ ọlọ́run àdó tiẹ̀ kankan níṣẹ́ àti wọ àti ah, ọmọ rẹ àti ọkọ rẹ àti gbogbo àwọn ọmọọṣẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ náà pátápátá tóyìn náà ti sọ̀rọ̀ ó ṣe fídíò lénìí ó dẹ̀ sọ̀rọ̀ wípé kí gbogbo ẹ̀yin fáǹsì òun kẹ́ ẹ má bínú kẹ́ ẹ má àtàkì ẹnìkejì òun mọ́ táwọn jọ ń ṣe eré táwọn jọ wà ní indọ́sírì kan náà pé gbogbo ọ̀rọ̀ náà ti lọlẹ̀ so adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀. Uh, eléyìí ni ṣókí ohun tí màá sọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin fáǹsì ti wà lórí prógráàmù wa á bẹ̀rẹ̀ in the next five minutes lágbára ọlọ́run.